جمالك في عيني وذكرك في فمي وحبك في قلبي وكيف تجيب وحبك في قلبي وكيف تجيب لا تخذفون أمرنا بالشذوذ فهمنا سرمانا معجل خليل هادي وبقول من شرع شريعة نسنا وعلامكم التي لكريمتنا هتدي ولكل كل تستدل بهايتي أو بالحديث لمستكي لمسندي أو بالحديث لمستكي لمسندي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فو الله الحمد لله ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ni oore alákọ̀ọ́kọ́ tọ́lọ́wọ́n bá ṣe fún wa òun náà ni oore pé ọlọ́wọ́n bá ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí èyí tó jẹ́ pé òun náà ni oore tó ga jù tí ọlọ́run bá máa ń ṣe fún ọmọ ènìyàn àti máa ń bẹ ní orílẹ̀ ayé ọlọ́run bá wá ka ìmí àti ẹ̀yin náà mọ́ ìtọ́lọ́run bá sóore náà fún oore náà kọ́lọ́n kó má gbà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Àmín àbẹ̀lọ́hùn kí ọlọ́run ọba kó pa wá lẹ́ni tí ó pa wá pẹ̀lú oore náà kọ́lọ́run kó gbé wa dìde pẹ̀lú oore náà kọ́lọ́run kó tó wá lo oore náà ní sábàbí tí ẹnì kọ̀ọ̀kan fi jẹ́ ní àlìjẹ́nà oore ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlẹ́ àáfíà ọlọ́run fún èmi àti ẹ̀yin ó fún wa ní àlàáfíà èyí tó jẹ́ pé òun náà la fi ń lé jókòó láti gbọ́rọ̀ ọlọ́run láti gbà tí rọmọdọ́ọ̀nù ti bẹ̀rẹ̀ báyìí tó ti di pé rọmọdọ́ọ̀nù tó wá ń di pé ó ń kásẹ̀ ńlẹ̀ báyìí ọlọ́wọ́ba náà ni ó fún wa ní àlàáfíà náà kọ́lọ́n kó má gba àlàáfíà náà ní ara wa àlékún àlàáfíà kọ́lọ́n kó sì fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ò lálàáfíà kọ́lọ́n bá fún ẹ ní àlàáfíà lẹ́yìn wá gbà náà àdúpẹ́ lórí àlàámùnù ìfọ̀kànbalẹ̀ èyí tí ń bẹ lágbègbè wa yìí ìtọ́ pé òun náà lọ sọ́dún ọ̀run fún wa láti lè máa jókòó ká à ń sọ̀rọ̀ ọlọ́run kí ọlọ́run máa yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́nà kó tó máa ṣe sí agbègbè yìí gbogbo àwọn ààyè tí ó sì fọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ba fi fọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́wọ̀n àgbà náà òun náà ni a dúpẹ́ lórí àlè ìbẹ̀kọ́ pé ọlọ́run ọba ṣẹ́wà kù sórílẹ̀ ọlọ́run ọba ò dáwọ́ pé kó máa pààyàn dúró nígbà tí Ramadan ti bẹ̀rẹ̀ ọlọ́run sì ń pa àwọn èèyàn láwọn tí wọ́n ní ẹ̀mí pé àwọn fẹ́ gbá àwẹ̀ yìí pẹ̀lú àníyàn dáadáa tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run sì ní mo fẹ́ kọ́ ọmọ àbọ̀ wá sọ́dọ̀ mi àwọn tọ́lọ́wọ́ bá ṣẹ́kù kí nípa máa ṣe jù wọ́n lọ táwọn náà wá ń rí Ipe àtúnlé wà ní ìparí tẹ̀síìrì wa ti tọdún so àánú ọlọ́run náà ni so àdúgbò fọlọ́wọ́ ọba lórí ṣíṣẹ́kù náà àṣẹ́kù gẹ́gẹ́ bá ti máa ń sọ náà ni pé ó pín sọ́nà méjì àwọn kan wà ọlọ́run ṣẹ́ wọn kù láti lè fìyà jẹ wọ́n àwọn kan wà ọlọ́run ṣẹ́ wọn kù láti lè bá kẹ́ wọn abẹ́lẹ́ ọ̀nkọ́ ọlọ́run kà tiwa ẹni tí wọ́n pé àṣẹ́kù wà yìí ọlọ́run kò ṣe tí ọlọ́run fi kẹ́ wa ọlọ́run ṣe tí a fi jẹyà níwájú ọlọ́run bá gbogbo àwọn oríwa tó wà sẹ́kù náà àbẹ̀lọ́run ọba lé lórí ọlọ́mọdé kó bàjẹ́ àlékún oore ọlọ́mọṣẹ àṣẹ fún ẹnìkọ̀ọ̀kan wa àbẹ̀lọ́run ìbára wa sọ̀rọ̀ títí òní tí a fi mọ kásẹ̀ ìbára wa sọ̀rọ̀ títí rọ̀mọdọ́ọ̀nù tọdún yìí lẹ̀ kọ́lọ́n kó mọ́ ṣe ní àṣemọ́ fún wa kọ́lọ́n jẹ́ àtúnṣe àìmọye ní ayé gbogbo bara sọ̀dá tí wàá sọ sẹ́yìn àtìlẹ́yìn náà tá a tún máa sọ ọlọ́run jẹ́ lórí ẹ̀ ọlọ́run kó má ba gbogbo àníyàn wa tá a torí ẹ̀ gbé kalẹ̀ pé ká fi lè rí ìyọnu ọlọ́run kọ́lọ́run kó má bàjẹ́ kọ́lọ́run kó sí ní tí ọlọ́run tẹ̀wọ́ gbà tá a fi rí ìyọnu ẹ̀ àti mi àtẹ́yìn ọlọ́run ṣe àjẹkárí ìyọnu ọlọ́run ba ọlọ́run tẹ̀síìrì wa torí náà kọ́lọ́run kó tún wá sọ́dún ọ̀run fún wa la hawla wala quwwata illa ní tẹ̀síìrì wa suratul anbiya quran twenty one ti a ṣe lánàá aya seventy eight òun náà a ti ń ṣe àlàyé fún wa nípa àwọn ànábì ọlọ́run ọba méjì ànábì Dawud àti Suleiman ọlọ́run bá ń sọ fún wa ní aya seventy eight níbẹ̀ ọlọ́run ní auzubillahi وداود وسليمان إذ يحكمان في الأرض إذ نفشت في غنم القوم وكنا لحكمهم شاهدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحكمان في الحرب إذ نقشت فيه قلم الكون وكنا لحكمه شاهدين ní sọ fún àwọn ènìyàn tó jáwọn umma nípa anabi Daud kó o sọ fún wọn nípa anabi Sulaiman àti kí àtọ̀rọ̀ ọlọ́mọba kó máa báwọn ànábì méjèèjì àtànábì tiwa náà ọlọ́run ní kó ṣe ọlọ́mọba ó sọ fún àwọn èèyàn rẹ̀ kí ló ṣẹlẹ̀ tó lọ́mọba fẹ́ ká mọ̀ information lọ́mọba fẹ́ ká mọ̀ ni pé ìdí àkùmá ní fìlẹ̀ àrùn. nígbà tí àwọn méjèèjì tí wọ́n ń ṣèdájọ́ nípa ọ̀rọ̀ oko ọlọ́run ni wọ́n ń ṣèdájọ́ nípa ọ̀rọ̀ oko kí ló wá ṣẹlẹ̀ sí oko náà. إذ نفشت فيه غنم لكم. èyí tó jẹ́ pé oko náà ewúrẹ́ àwọn ènìyàn òun lọ́lọ́ wọnú oko náà ewúrẹ́ àwọn èèyàn kan ó wọnú oko ó sì jẹ gbogbo oko yẹn ó sì jẹ tán yányá nam. ọlọ́run ní àwọn ọlọ́run kunna li ukmihim sha'idin ọlọ́run ní a wà níbẹ̀ tó yẹ pé àwa náà fojú gan ni bí wọ́n ti ń dájọ́ yẹn kò sígbà tó lọ́wọ́ bó fojú gan ni gbogbo nǹkan ọlọ́run bá tún pelé ìrìnlẹ̀ ní kálíbà pé kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé tó lọ́wọ́ bọ̀ mọ̀ ọlọ́run ní àṣẹ̀rí sí ìdájọ́ tí wọ́n dá. ọlọ́run ní àwọn ọlọ́run àwa la jẹ́ kí Suleimanu kó gbọ́ ọ̀nà tá a fẹ́ kẹjọ́ yẹn lọ ó tún àwọn náà bá kẹjọ́ yẹn lọ ọlọ́ni àwa la jẹ́ kí Suleimanu gbọ́ ọ̀nà bá ti fẹ́ kó lọ àwọn àpèyàn lè dájọ́ tọ́yẹ pé tẹ́lẹ̀ bá tún da lọ́nà mi àtún máa da nígbà mi ṣùgbọ́n lọ́wọ́ bá tọ́lọ́ máa fẹ́ gẹ́gẹ́ òun náà lọ́nà bá fún Suleimanu gbòye náà. وكلا آتينا حكما وعلما ọlọ́run ni wàkúlàn ẹnì kọ̀ọ̀kan ìyẹn ni anabi Dawud àti anabi Suleiman ìkọ̀ọ̀kan wọn àtẹ́yìnà ukman àwọn ọlọ́run ọba fún ní ìjànàbí ọlọ́run wà ilman ìmọ̀ tá a fi máa ṣe ẹ̀sìn ọlọ́run afẹ́ni kọ̀ọ̀kan wọn. وسخرنا مع داود الجبال يسبحن والطير ọlọ́ni àwọn ọlọ́run ọba sàkọ́rọ́nà má àdá údàlìjìbàn ọlọ́ni àwa ọlọ́run ọba àwa tiwa jẹ́ ẹni tó ṣe yí pé ó lọ jẹ nípa ó lọ gbé ilé máa kọ̀ntró òkè ọlọ́run àwọn ọlọ́run ọba à ń darí òkè à ń jẹ ń pa. Okay kókè ò lè máa jẹ́ yusabehina nǹkan tí ó máa ṣe subahana lọ́ọ̀ì máa dáhùd pẹ̀lú dáhùd dáhùd náà bá ń ṣe àfọ̀mọ́ fọlọ́hún ọlọ́dẹ àwọn ọba náà ni àṣẹlẹ̀ yìí wà tó ìrọ̀ tó yẹ pé ẹyẹ yóò wà á wà pẹ̀lú wọn nígbà tí wọ́n bá ń ṣe láì náà yẹn là ń ṣàlàyé fún wa lánàá wípé pẹ̀lú ọ̀rọ̀ àwọn afọ akẹgbà fi ẹyẹ náà ń ṣe subhanallah ṣùgbọ́n tá a bá wáyà kùránì àti èdè lárúbáwá bí wọ́n ti máa ń kọ nǹkan sílẹ̀ ní gírámà wọn àní lè gbọ́ yé ń bẹ̀ wípé ẹyẹ gangan ń ṣe subhanallah so iná la fẹ́ ṣàlàyé fún wa náà lónìí kúrò pé àwọn bátẹ́pù sílẹ̀ wa lọ so ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga ó wá ṣàlàyé fún wa pé wàkúnnà. ọlọ́run ní nǹkan tá a ṣe fún wọn yìí àwọn ọlọ́run náà la ṣe bẹ́ẹ̀ kókè ọmọ ṣe subhanallah kéye ó tún máa kójọ pẹ̀lú wọn ọlọ́run ọlọ́run la ṣe bẹ́ẹ̀ so ibi táyà ọláyà náà là ń ṣe tafsir lọ lánàá òun náà láti ti bẹ̀rẹ̀ tafsir táwa máa ṣàlàyé lọ ibi tí wọ́n bá fún wa ní àǹfààní láti ṣàlàyé dé náà. أعوذ بالله من الشيطان وسخرنا مع داود الجبال يسبحين والطير وكنا فاعلين وعلمناه صنعة لبوس لكم لتحسنكم لتحسنكم من باسكم فهل أنتم شاكرون ولسليمان الريح آسفة تجري بأمره إلى الهرب إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú tẹ̀fsíìrì wa lónìí nípa anabi Dawud ó fẹ́ sọ ìtọ́lọ́mọba fún Dawud tọ́lọ́mọba òfin Suleiman torí báwọn anabi ọlọ́wọ́n bá yìí ọlọ́wọ́n bó fún ẹnìkan ní nǹkan kan kò ní fún ẹnìkejì ní nǹkan tó fún bọ́lọ́wọ́n bá ti ṣètò ẹ̀ nìyẹn so ọlọ́wọ́n bá lọ́wọ́ máa bí wọ́n ti lọ́lá jura wọn lọ ṣùgbọ́n ọlọ́run bá jẹ́ kó wá pé àdébísọ̀rọ̀ sálàm ní afdọ́lùlẹ̀ àǹbíyà gbogbo àwọn ànábì ọlọ́run pátá yányá látòkèdélẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ló lọ́lá jù wọn lọ lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ọba ló ku Ibrahim alayhisalatu wasalam so àwọn méjèèjì yìí kò sí èméjì ń bẹ pé gbogbo àwọn tí wọ́n jáwọn ànábì ọlọ́run pátá yányá àwọn ni wọ́n ní ọlá jù wọn lọ so ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún àwọn méjèèjì lájẹ̀bi kí wọ́n ní ọlá ju gbogbo àwọn ànábẹ́ ọlọ́run bá tó kù lọ. àwọn tó wá ṣẹ́kù ọlọ́run tún mú àwọn èèyàn mẹ́ta kan ó tún ṣàdáyan rí wọn òun náà ni nuhu òun náà ni musa òun náà ni isa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run bá tún ṣàdáyan rí wọn ṣùgbọ́n ọlọ́run ọba máa ń jẹ́ kí ntọ́lọ́run bá ṣe fún kan yóò yàtọ̀ sí ntọ́lọ́run bá ṣe fún kejì àwa lè máa fi ntọ́lọ́run bá ṣe fún ẹnìkan ká máa sọ pé ah ṣé bí kò ṣe délé ká máa wò láàrin ara wọn pé eléyìí tó ṣe yìí èmi rí i pé eléyìí ojú eléyìí lọ pẹ̀lú ti ọlọ́run bá ṣe fún eléyìí ah nítorí lè mú òkè kó máa ṣe subahana láì pẹ̀lú ẹnìkan ah ẹ̀ka mọ̀ pé èèyàn ńlá ah nítorí lè tọ́lọ́ fi sọ yín pé kí jìbìrì lò wá fàtẹ́gùn sínú ìyá rẹ̀ kí wọ́n fi bí a eléyìí o ó tóbi jà àwọn ikú lọ o àìwò bá rárá ọlọ́run bá fún kálukú ní àwọn tí ó jẹ́ àrísà mi títí ẹ̀ bọ́lá ti fún yẹn eléyìí ọ̀ wá sọ pé káwọ́ pé àrísà mi ló wá tóbi jù tó ṣe àwa léèmọ̀ jù káfíńtà máa sọ pé ànábì ọlọ́run bá yẹn tóbi jù ẹnìkejì lọ rárá so àrísà mi tọ́lọ́run bá fún Dáúdù alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àṣàlàyé fún wa náà ni pé ọlọ́run bá fún ní ohun tó dùn àṣàlàyé lè fún wa lánàá ọlọ́run bá ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run bá fún náà ni wípé ọlọ́run ọba fún ní kí òkè tí bá ti ń jọ́sìn ti ka àwọn ọba ní kọ́ máa kà náà ti máa òkè náà yóò máa bà ká ọmọ pé ìsàbẹ̀hìnà ọlọ́ni òkè náà máa bá sí subhanallah ọlọ́run wa ni wà ẹ yẹ àwọn sọ fún wa pé àyà tá n ká lónìí tó jẹ́ àyà seventy nine oṣù àtúnwà bíyà akọ́ ti ṣàlàyé òun fún wa pé òun ò sọ́ka yìí pé ẹyẹ ń ṣe torí pé fatia tí wọ́n fún yìí wà òun sọ fún ayé pé inú kó jẹ́ pé wàhùn ìmọ̀ ìyá ni nígbà tí àwọn òkè bá ń ṣe subhanallah ẹ̀yẹ ọ̀wà wà pẹ̀lú òkè lẹ́gbẹ̀ẹ́ òkè yóò dùn sí lórí àlára rẹ̀ nígbà náà so ẹ̀yẹ ọ̀wà ń bẹ nìkan kó lọ sí subhanallah so àbíká sọ yí pé wà sákọ́nà tẹ́yìrọ̀ sákọ́nà jìbàálá wà tẹ́yìrọ̀ so àtòkè àtẹ́yẹ àwọn méjèèjì la rọ̀ ọ́ fún ṣùgbọ́n wàhálà sí pé ìṣàbíyàn yẹn wá ní fún ọ̀tán ìrọ̀ olùgbèjì báyìí nìkan lónìí so látara bẹ́ẹ̀ tàbáyìí nìkan tó fún rọ́fún kò yà ní jẹ́ rọ́fún tá a lọ fún yẹn kò lè jẹ́ fáìlì fún ìṣàbíyàn yẹn bá ṣàlàyé fún wa lánàá so látara bẹ́ẹ̀ tábà wà áyà ilé yìí a lè mú jáde ń bẹ̀ ká púfù ẹ̀ jáde wípé ẹyẹ ń ṣe kí ni o ó ń ṣe subhanallah so ọ̀nà mẹ́ta náà bá ti wá sọ ọ̀rọ̀ yìí tó ti dá akọ ẹyẹ tó sì dá akọ òkè so wọ́n lọ kà fún wa nísìn nínú swatu sábàì Quran thirty four aya ẹlẹ́ẹ̀kẹwàá wọ́n kà fún wa Quran thirty four aya ẹlẹ́ẹ̀kẹwàá ọlọ́run bá ṣàlàyé ńbẹ náà nípa òkè àti nípa ẹyẹ so òun kà yín náà fún wa náà. ولقد آتينا داود منا فضلا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń sọ fún wa nínú àyà yìí pé àwọn ọlọ́run ọba àwa la fún Dáúdù minna látọ̀dọ̀ àwọ ọlọ́run àfúndáwùdù ní fadiláhùn nítorí pé ní fadiláhùn bẹ̀ yẹn gẹ́gẹ́ báwọn àfáà ti sọ òun náà ni àwọn nǹkan mẹ́rin ọlọ́run bá gbé fún dáwùdù sọ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọlọ́run bá fún nínú búwà ìjànà bí ọlọ́run ọlọ́run bá gbé fún dáwùdù ẹlẹ́kìnrin ẹlẹ́ẹ̀kejì. ọlọ́run ọba fún ní múlíkàn ìjẹ́ ọba ọlọ́run ọba gbé fún Dáúd ẹlẹ́ẹ̀kẹta wàjúlúhùdàn ọlọ́run ọba kó àwọn ọmọ ogun ti Dáúd tó gbé náà ja ogun ọlọ́run á yí pé ìgbà tí ń ṣèjọba kò sẹ́ni kankan tó lè jẹ́ pé òun jẹ́ alágbára nígbà lọ sọ pé òun fẹ́ wá Dáwùd ni ó tún lọ ṣe kí ni o ni ó lọ kógun bá wọn tí ó tún gbà nù wọn so ọlọ́run bá fún un ẹlẹ́ẹ̀kẹrin ni pé ọlọ́run á fún ní ohun tó dùn àǹfààní fadilan ti mẹ́mẹ́ ni àfún Dáwùd ní ni ọ fadilan ọlọ́run á ní kí ni ọ. yàjẹ́bálú àrídì náà ọ̀tọ̀ yìí. ọlọ́run á pe òkè ipe ìwọ òkè. Okay èmi ọlọ́run ọba òun ni mo lè pọ́ láṣẹ pé kó o ṣe nǹkan ọlọ́ni gbogbo òkè pátá yányán tó wà ní agbègbè dahud ọlọ́ni mo pe gbogbo yín pátá yányán ọlọ́ni awì bí máa wù ọlọ́ni àwọn afáà ní ìtumọ̀ wọn la fẹ́ sọ pé awì bí jẹ́ ìtumọ̀ méjì làwọn afáà mú wa náà ló sọ pé ẹ máa ṣe sùwàánà láì pẹ̀lú dahud yẹ òkè. Okay ìwọ òkèwò máa ṣe subhanallahi pẹ̀lú kí ni ọ pẹ̀lú dáhùd gbogbo òkè pàdánù ọlọ́ba mu wá ní àwùgbìbì torí pé obìnrin ni ó pa ogun wá pọ̀ tó gbé gẹ́rù làákì ní ọlọ́mu wá mẹ́ba òun wá ní obìnrin tó pọ̀ ọlọ́ni àwọn kan ní tó tàwíìbù a máa jẹ́ kéèyàn máa rìn lọ́sàn-án téèyàn bá ń travel àwọn tí wọ́n máa ń travel láyé ẹjọ́ tí wọ́n bá gbogbo ọ̀sán rìn wọ́n pè ní tàwíìbù so wọ́n ń pè ní ni àlè ìdílá ń pè ní kéèyàn rìn so látara bẹ́ẹ̀ wọ́n wá sọ pé ọlọ́run ọba ní kí òkè kó máa rìn pẹ̀lú dàúdù káàkiri omi tí bá ń lọ. so ayé ti wá kalẹ̀ kan sọ pé o ó ń ṣe á tún dá pé wà á ọlọ́run ní àtẹ̀yẹ ọlọ́run á fún ní fatia tó jẹ́ pé tá a bá tiẹ̀ tó sọ pé ká sọ pé awì bí ká sọ wípé àti ní fásinù márùn ti jẹ́ fásinù bẹ́ẹ̀ àárín wà tẹ́rù bẹ́ẹ̀ kẹ̀kẹ́ wọn kẹ̀kẹ́ méjì ni ẹjọ́ máa tàbí wọn ti wá pè ní wà tẹ́rù tàbí wọ́n pè ní ká máa rìn lọ́sàn-án kí wọ́n rìn lọ́sàn-án tẹ̀lé lè wá jẹ́rìí pé wọ́n máa rìn káàkiri lọ́sàn-án tẹ̀lé Dáwùdù tinyewa wá jẹ́rìí ikpe wọ́n á máa ẹ òkè ń tiẹ̀ o n se ṣe ana ánà láì pẹ̀lú dààmú àyà pé wá wùmọ̀ yín yà nígbà tí òkè bá ń ṣe ana ánà láì pẹ̀lú dààmú ìwọ téèrù máa wà lára kíni o lára òkè so ìtayà yẹn ni túmọ̀ sí fún wa nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ló ní túmọ̀ nípa sọ pé wàlàkọ́dé mina fadilan afún dáwùdù ní àwọn látinú kàálẹ̀ eléyẹn wà atụwa àtúwá fún ni pé arọ ẹyẹ fún kó máa wà pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ kí tún ẹ̀ kó ẹgbẹ́ tẹ́lu yóò wá jẹ́ lórí kí ni fadilan láàyè tá a wà mẹ́wọ̀n sọ̀gbẹ́ àyà yìí náà dábà ní ká fi sọ yín a sì tún bọ̀ wá kà padà nípa ọ̀rọ̀ à ń nílé lórí ń bì náà ni pé ó ń ṣàlàyé fún wa ká mọ̀ wípé òkè ní ṣe sùnmọ́ánà láì pẹ̀lú Dawud ẹyẹ òun ọkàn kójọ sára òkè ni a wà lọ síbi ayé aya eighteen so swatu Quran thirty aya eighteen. tàbí ká kà láti ẹ àyà ẹ abasi kà àyà seventeen kò sí ní kan náà. ọlọ́run sọ fún ànábì pé isbir aláma yẹ kó lò. ọlọ́run ní wa ànábì ṣe sùúrù o lórí nǹkan tí wọ́n ń sọ wa ànábì ṣe sùúrù náà. wàá kó abúlé náà gbà ọlọ́run ni kò lò abidana Daud wá sọ fáwọn ènìyàn nípa ẹrú wa tí ń jẹ́ Daud ọlọ́run sọ fáwọn èèyàn nípa ẹrú wa tí ó kọ ẹrú wa yẹn ń jẹ́ Daud ọlọ́run ní dálẹ̀ ayé ọlọ́run ní Daud yìí ẹni tá a níkún lágbára ni yẹn la sọ fún alẹ́ kan pé ó lágbára tó jẹ́ wípé agbára ń bẹ gidi fún un láti jẹ́ pé kó máa darí àwọn ọmọ ogun tó pọ̀ náà. ìnáwó àwòrán. ọlọ́dẹ ni dàwùdù yìí ó ìnáwó àwòrán ẹni tí máa ń sẹ́rí ọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà ni kì í mọ́kàn rẹ̀ kúrò lọ́dọ̀ ọlọ́run náà. ìnà sọ̀kọ̀rọ̀lá lè jí bàálà máa wò yusufin. ọlọ́run ní àwọn ọlọ́run la lọ jẹ òkè ní pákúndà wood yusabeena a ní kí òkè kó máa ṣe subhana Allahi ọlọ́run gba ọ̀lànà wọn sí a ní wálé ìṣòro tó bá yọ ó yẹ gbogbo ọ̀sán bá ń rìn nílẹ̀ bá búkúrà tán sí ìlànà àárọ̀ àti ìrọ̀lẹ́ gbogbo ọ̀sán yìí lọ́rọ̀ ló jẹ́ pé ó jẹ́ ìṣe ayé lẹ́ẹ̀kan pé máa wù máa rìn lọ́sàn-án òun ni kí ni ọ àwíbi ìmọ̀ àwọn òun náà ni pé ajẹ́ òkè ń pa yọ wà pẹ̀lú dáwùdù ká tí dáwùdù bá ń lọ káàkiri lọ́sẹ̀rẹ̀ àwọn jọmọ àlọ́ ni tí dáwùdù bá ti wá ń ka ọ̀rọ̀ ọlọ́run ìsàbíhìnà òkè ní àwọn bá ṣe kí ni o òun náà máa sọ̀rọ̀ yẹn tẹ̀lé nígbà tí yàn ní arọ́ wà sí bẹ́ẹ̀ lòkè ọmọ ṣe kí ni o yóò máa sọ̀rọ̀ yẹn tẹ̀lé bẹ̀lẹ̀ àṣìyìn ló lọ nírọ̀lẹ́ ọ̀ tẹ̀lé wọn ìṣirọ́k bọ́ọ̀lù ní ọwọ́ àárọ̀ yóò sì o yóò tẹ̀lé ọlọ́wà ní kíni o. ala. ọlọ́wà ni wà tó irọ́ ọlọ́dún àwọn àmì ọlọ́dún ni wọ́n wà tó so ẹ̀yẹ. so yóò wà pẹ̀lú kíni o yóò wà pẹ̀lú òkè tí àríwò rẹ̀ wà jẹ́ màṣúù tá a kó gbogbo àwọn ẹjọ pọ̀ báyìí tí wọ́n kóra àwọn ẹjọ pọ̀ tí wọ́n sùn jọ bẹ́ẹ̀ wọ́n ti wà wọ́n ti wà pẹ̀lú òkè sọ́nà bá sọ tẹ́ yẹn ń ṣe nínú àyà yìí ọlọ́run sọ pé yẹn ń ṣe subhanallah pẹ̀lú pé gbogbo àwọn afáwọn ní tẹ̀sí ọ̀pọ̀lọpọ̀ wọn <coughs> ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwọn tí wọ́n kọ́ tẹ̀sí náà lọ pé ẹyẹ ṣe subhanallah ṣùgbọ́n tá a bá ní ká wù á ni pé ẹyẹ ó wà pẹ̀lú kí ni ó wà pẹ̀lú òkè ni so àyà tí wọ́n á jẹ́ kó tún pílẹ̀sì wa dáadáa tó tún wọ́n á lù rẹ̀ wá olúwa jẹ́ máa ṣùgbọ́n tán tí ó jẹ́ nǹkan tá a kó jọ sára òkè yóò wà pẹ̀lú òkè ní nǹkan tí ó jẹ́ nǹkan tá a kó jọ sára rẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run kúlù lọ́wọ́ ọlọ́run ní àtòkè ní o àtẹyẹ ní o gbogbo wọn pátá àwọn ni wọ́n máa ń tẹ́tí sí Dawud ọkàn wọn èkó níbi ọ̀dọ̀ Dawud àti ni wọ́n máa wà pẹ̀lú Dawud gbogbo gbà so àyà yìí pẹ̀lú kàtà sọ fún wa yìí a rí i pé ẹyẹ nígbà tí òkè máa ń ṣe subhanallah pẹ̀lú Dawud ẹyẹ yóò kóra jọ sórí òkè wọ́n wàá kó lọ wọ́n wàá sùn jọ lọ wọ́n wàá máa jáde látara òkè. Okay òkèjèmọ àtẹyẹ yìí wọ́n rìn káàkiri pẹ̀lú dàhùdù ní gbogbo ọ̀sán pátá yẹn ṣùgbọ́n lálẹ́ wọ́n yẹn rìn pẹ̀lú ẹ̀ nígbà tó ti sùn lálẹ́ àgbà tí wọ́n ṣe nǹkan mìíràn lálẹ́ ṣùgbọ́n ọ̀sán ilé ni àwọn tá a lè mú wá láti náà yà Quran Karim lọ́lẹ̀ bí sàlàyé fún wa nígbà mébí ìmọ̀ tiwa náà ti mọ̀ náà. ọlọ́run ní gbogbo ohun tó pátá yáyá ọlọ́ni àwọn ọlọ́run ọba ní fáìlínà àwọn aláṣẹ́bẹ̀ àwọn alájẹ́ kí wọ́n jíza yín ò rí bẹ́ẹ̀ lọ́sọ àwọn ọlọ́run ọba náà ni ọlọ́run náà láà máa ṣàfitì kí ni ọ mú jíza yẹn sí àní ṣàfitì ẹ̀ sí kí ni ọ nǹkan ọlọ́run náà láà máa ṣàfitì ẹ̀ sí náà. ọlọ́run bá fẹ́ sọ nǹkan ẹlẹ́ẹ̀kẹfà tọ́lọ́ wọn bá fún Dawud àti bàdá sọ fájìlánlẹ̀ kan mo ti ka mẹ́rin so ilé ìtumọ̀ kàtán ní ìsìn òun ẹlẹ́ẹ̀karùn-ún àbí kí n sọ di mẹ́fà ká pé ọlọ́run fún lókè lọ́tọ̀ ọlọ́run tún ní kéye ó tún kójọ tì lọ́tọ̀ so ọ̀tọ̀ọ̀tọ̀ níbi ó ti di orí yẹn ká pè ní mẹ́fà báyẹn so ẹlẹ́ẹ̀kejì ni ká sọ báyìí pé ọlọ́run bá wá sàlàyé ẹlẹ́ẹ̀kejì tó náà wá fún tó jẹ́ mú jíza tọ́lọ̀ bá fún Dáúd ọlọ́ni wá àlàmù náà. ọlọ́ni àwọ̀ ọlọ́run àwa la kọ́ Dáúd ní sọ́ni àtàlàbùsìn bá a ti máa ṣe ẹ̀wù ogun làbùsìn bẹ̀yẹn ni ẹ̀wù ogun ẹ̀wù táwọn èèyàn máa ń wọ̀ lógun àwa la kọ́ torí pé ẹ̀wù táwọn èèyàn ń wọ̀ ń gbà náà ewu bíi tiwa yìí náà ní fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí kò lè dáàbò bo kí wọ́n máa gbé ìdàbọ̀ tàbí wọ́n ti máa yin bọ́ọ̀bù ńgbà náà kò lè gbá dáàbò bo kí wọ́n máa gbé ìdàbọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ó wá jẹ́ kí Dáúdù mọ irin kó máa lò kó máa fi rọ ẹ̀wù ọlọ́run bá ní kó lè máa lo irin á wá mú irin yẹn á wá ṣe é roboto roboto roboto roboto roboto Oni, yẹn ó ní nígbà tí yẹn bí coins Oni, yóò ní yóò ní sákù so yóò wá máa so wọn mọ́ra wọn pọ̀ yóò máa fi èso yóò máa fi kankan tó dàbí èso àbí tó dàbí bíi bábúáyà so yóò máa fi mú àwọn méjèèjì yóò máa lú yóò máa fi yóò máa ti bọnú ara wọn yóò máa fi mú wọn pọ̀ yóò sì di odidi yóò dẹ̀ di aṣọ tí yóò dùn dáadáa tí wọ́n á wọ̀ lọ sógun. So tó jẹ́ wípé tí wọ́n bá sáàyàn ní àdá àdá tí wọ́n sáàyàn yẹn kò ní lè torí pé irin ni yóò kàn ta padà lásán ni so yóò ta padà ni so ewu ogun yìí ẹni tó náà bá kọ́kọ́ kọ́ ni ànábìjà hood ló fi jẹ́ pé ní gaswatu hood ẹ̀wù tó ànábìjà sálàm gan wọ̀ tó jẹ́ ewu ogun mẹ́ta ni ẹ̀wù orin mẹ́ta ló wọ̀ ìgásọ̀tún Hud torí pé àníbi ọ̀rọ̀ ọba ò lè dúró kẹ́kẹ́ lọ pé tí wọ́n bá lọ gbá ẹ̀mí lọ́lọ́run ní ọ̀dọ̀ pé tí wọ́n bá ní ẹ mo ní tàwa kúlù pẹ̀lú Ọlọ́run tàwa kúlù rẹ tó olówó nígbẹ̀rẹ̀ Ọlọ́run ó kàlí wá ní jókòó kalẹ̀ kí ẹ nígbà tí wọ́n ní tàwa kúlù àwa jókòó kalẹ̀ ní nǹkan ní jókòó kalẹ̀ bẹ́ẹ̀ wọn náà wà tó fi dáàbò bora rẹ̀ ọgbọ́n wà tó fi dáàbò bora rẹ̀ wọn bó bá ní bulletproof tó yẹ pété máa yìnbọn máa yàn yọ ta dànù o sì gbẹ́kẹ̀ lọ́lọ́run ọwọ́ àwọn pé wọ́n wá ń rọ̀jò bọ́ ibi tí <laughs> o ti fẹ́ jáde sí ọwọ́ ni àwọn kò ní ti bulletproof kọkàn jáde síbẹ̀ nígbà tó ti gbẹ́kẹ̀ lọ́lọ́run èèyàn gbọ́dọ̀ dórí lẹ́yìn wọn òṣìṣẹ́ ọlọ́run ọba ní gásùwẹ̀tò hood torí pé òun nìkan làwọn kèfèrí on target ipe tá a bá ti pàdé bí kílódógún so gbogbo ọ̀nà ni wọ́n fi máa tájẹ̀tì òun nìkan làwọn kẹbẹ̀rẹ̀ ń tájẹ̀tì ó ní nìkan òun ni wọ́n gbé wá pé kọ́ wá kọ́ wá máa jẹ́ pé ẹ̀ Sayyiduna Hamza nìkan ló kọ́ wá ti pé o a kọ́ ọ sọ àárọ̀ ń pa ó sọ ó ní ẹ̀wù rí o ṣùgbọ́n sọ omi tó ń le o lè kí ìyàwó ẹ̀wù rí yẹn tó àwọn àlàfo kan kéékèèké ọ wà tí ọ̀rá wà tó fi sọ tó fi ju arò mọ́ amza àtàmza fi òṣìṣẹ́ ọlọ́run bá wa ní ogun údù ẹ̀wù rí yẹn mẹ́ta lọ́wọ́ mẹ́ta òṣìṣẹ́ ọlọ́run bá wọ̀ ní ogun ẹnìkan tó ń pè ní ubayu bùnú kọlaf ó ní ó ti lérí láti ìlú mẹ́kà pé òun lòun pàdé bì tí ó sì méjì bẹ́ẹ̀ ìlérí tó ní nìyẹn pé òun pa ànábì lójú ogun yẹn ó sì ó sì ráàyè dé iwájú ànábì báyìí òun náà sì rẹ̀ wù rí ànábì náà rẹ̀ wù rí àwọn méjì wá jọ kọjú síra wọn àwọn jọ wá ń jà ó wá ọ̀nà láti pàná bì ṣùgbọ́n ẹ̀wọ̀n onítọ́wọ̀ òṣìṣẹ́ wọn bá kàn rárá rí ibì kan tó jẹ́ àlàfo péré tó kàn rárá jáde ń bẹ tó pé ẹ̀wọ̀n orí ọkọ̀ bá rẹ̀ òṣìṣẹ́ wọn bá gba ọkọ̀ kan lọ́wọ́ ọ̀kan náà mùsùlùmí wọn ló fi ló wá fi gún ẹni ẹni bíi níbi tí àlàfo yẹn wà ló fi àmì kékeré náà rọra ṣe síbi ara rẹ̀ báyìí tí tìǹtà náà fi ṣe fún wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣubú lulẹ̀ nìyẹn tí ò lè ṣe nǹkan kan mọ́ so ojú ogun yẹn kò lè ṣe nǹkan kan mọ́ lọ́nà ìgbà táwọn kèfèrí maka tí wọ́n padà lọ sí maka ojú ọ̀nà lọ padà kú sí àwọn kèfèrí kan wọ́n bá rí pé ah kí ni ọwọ́ bọ̀ nínú ojú ogun ní ìsìn ṣé bí nǹkan títí lásán ló kàn wá ha ọ ní ìnira dóhùn rí pẹ̀lú títí dọ́kàn mi. sọ̀rọ̀ jẹ́ pé tí wọ́n rẹ́ sàfitì pé ànábì jagun ó tiẹ̀ jẹ́ pé nìkan ṣe sábà bí rẹ̀ kú Ubayy ibn Khalaf ni wọ́n sàfitì sí. ṣùgbọ́n ọlọ́run ọba ìtọ́jú ọ̀tọ́jú sọ ọlọ́run ọba fi ha gan nígbà tí wọ́n fi nǹkan náà ha kàn ní ó kàn ráyè láti. ṣùgbọ́n ọlọ́run ọba lò ní sábà bíi pé òṣìṣẹ́ ọlọ́run ọba tó fẹ́ pa ọlọ́run ọba jẹ́ kó jẹ́ nira fún Ubayy ibn Khalaf tó fi wá pé ìnira yẹn náà ló wá bà ọlọ́run jẹ́ kí ìnira yẹn ó mú títí títí tó fi kú sí tó wá kú sí. so ẹ̀wù rí ẹ̀wù ogun àdébí dàhùd lọ́run bá kọ́kọ́ kọ́ pé kó máa ṣe kó lè bá a máa jẹ́ ìdáàbòbò fún àwọn èèyàn lójú ogun anabi dawuda náà bá kọ wọn bá sọ náà bíi pé wà á lam náà. wà á lam náà sọ ní ẹtẹlẹ kó sílẹ̀kùn ètò sílẹ̀kùn. ọlọ́ni àwa la kọ́ anabi dawud nígbà tí í ṣe ẹ̀wọ̀n ogun ọlọ́run ní ìdókà kọ náà ní kí ni o. ètò sílẹ̀kùn ní ìgbà àsìkò. ọlọ́run ní ìdókà kọ òun náà ni wípé kó lè bá a máa sọ yín mẹ́rin báàsì kan báàsì yẹn náà ń pè ní ojú ogun ẹ̀wọ̀n ogun yẹn la fẹ́ kó máa dáàbò bò yín lójú ogun ojú ogun téèyàn kó ọkọ̀ wá tí wọ́n kó ìdà wá kò sí náà ìdáhùn èèyàn mi kọ́ mi wá lẹ́yìn pé ìjà wo ni ọba àwọn ẹja àti òní ní nǹkan tó fi máa dáàbò bò rẹ̀ sọ̀rọ̀ ní àwa la ti ṣùgbọ́n dáa kó ti pàṣẹ rẹ̀ wá ní anábìtàn àpọ̀tù ọlọ́wà ní kíni fa alẹ́ àǹtún ṣàkírù. ọlọ́ni fa alẹ́ àǹtún ṣàkírù ọlọ́ni ẹ̀yin ènìyàn ṣé ẹ dúpẹ́ fẹ́mi ọlọ́run ọba lórí eléyìí abẹ́ẹ̀ni dúpẹ́ fẹ́mi ọlọ́run sọlọ́ bí jẹ́ pé sọ́tún sábà ètò wọn kà fún wa yẹn náà á tún kà kékeré ń bẹ̀ náà tẹ́gbẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ ẹ̀wù ogun yẹn ọlọ́run tún ṣàlàyé ẹ̀ fún nípa pé ọba ti ṣe fún Dáúd náà níbẹ̀ Ọlọ́wọ́ ọba tún ṣàlàyé ẹ̀ dáadáa sí i ìyẹn sọ́tù sábà ìkúran àáyà ẹlẹ́kẹ̀wá la kà lẹ́ẹ̀kan ọba tún sọ ìròyìn ogun lẹ́yìn náà. Ọlọ́wọ́ sọ nínú àyà yẹn pé. ìwọ Dáúd ọlọ́run kọ́kọ́ sọ láyà tó parí ọlọ́run wa ọlọ́run wa àlánà làwù alhadid ọlọ́run àwọn ọlọ́run arọ irin fún ànábì irin yóò kàn wọn náà ni òun iṣẹ́ tó yẹ kó gbẹ́wì nílẹ̀ ẹ̀wùrì táwọn èèyàn ń lò àbẹ́wọ́nsẹ̀ kínní kan yóò mú náà ọlọ́run máa la rọ irin yẹn fún so wọ́n ní lọ́ba kan mú dání báyìí nígbà téèyàn mú nǹkan jíjẹ dání nǹkan tó pẹ́lẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó ti mú dání yóò sì máa yóò sì máa fi sọ́wọ́ fi sí ọlọ́dọ̀ọ̀rọ̀ fún kì ṣe bí yàrá rẹ̀ lóòótọ́ àwọn alágbẹ̀dẹ ń bẹ ṣùgbọ́n tí ẹ kọjá àti alágbẹ̀dẹ tó wà láyé nìyí <laughs> ọlọ́mọ máa rọ̀ fún ni náà. ọlọ́run ní kí ànábì ọlọ́run ọba yìí ọlọ́run ní iman sabirat ọlọ́run ní wa ànábì ọlọ́run máa ṣe àwọn ẹ̀wù ogun tó jẹ́ pé téèyàn bá wọ̀ yóò mú èèyàn tán yányá olóòpè ní sabirat ẹ̀wù ogun lẹ́gbẹ̀dẹ́ bá wọ̀ yóò mú gbogbo ara yín tán yányá àtòrí àti gbogbo ẹ̀ yóò mú tán yányá ọlọ́run kọ́ máa ṣe náà. wọ́n kọ́ dèrò ànábì ọlọ́run yìí tó bá ti wá ń hun mọ́ra wọn má jẹ́ kí ọlọ́run bá kọ́ yín pé ihun tó máa ń mọ́ra wọn máa jẹ́ pé kó máa sùn dí wọn sí. àwọn kan tó dàbí sákùsákù yẹn tó fẹ́ máa mú ara jẹ́ wọ́n rí bákan kan náà ní bákan kan náà kó má gbà kó sì má tóbi jù tó bá máa ń ṣàlàyé nìyẹn pé wà á kọ́ dèrè fèsì nínú ihun yẹn máa fò dí wọn sí bó ti fẹ́ máa hun ọlọ́run máa sọ bẹ́ẹ̀ fún un náà. wọ́n á máa sọ̀rọ̀ bó ti wá ń ṣe lẹ́yìn náà wà á máa ń sọ ọ ni à ọlọ́run ti gbé iṣẹ́ fún dáhùdù nìyẹn lọ́sẹ̀ ọlọ́run bá sọ pé sọ iṣẹ́ ẹni ọlọ́run ọba ti ń ṣe ipe kánà yakulu min amali yadihi ọ ń jẹun látara kí ni iṣẹ́ ọwọ́ rẹ̀ ìṣọlọ́ba sọ bẹ́ẹ̀ so iṣẹ́ ìní fi ń jẹun ọlọ́run wa iṣẹ́ ò gbọ́dọ̀ di ọlọ́wọ́ ọkọ ọmọ sì tèmi ọlọ́run ọlọ́run ni wàá ma. ọlọ́run ni àwọn aṣẹ́ rere tí mo tún ní kọ́ ọmọ aṣẹ́ ọlọ́run ni ni pé òun ṣe é ọlọ́run ni máa ṣe òun yóò gbé iṣẹ́ náà ni wàá gbélé ọlọ́wọ́ yìí olùkan ni ọ̀hán níjẹ́ orí tọ́lọ́run ṣe ọlọ́run tún máa ṣe kíni o wà àmọ́dún sọ̀lẹ̀ iṣẹ́ rere tí mo ní wọ́n máa ṣe kó kírun kó gbàwẹ̀ kó ṣe dáadáa tó máa ṣe náà. ọlọ́run bá ní wọ́n ní jámù àtàwọn ará alẹ́ rẹ̀ gbogbo pátá ọlọ́run bá ti pè pọ̀ rẹ̀ ẹ máa ṣiṣẹ́ rẹ̀ àtọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ àti gbogbo wọn àtàwọn ẹbí rẹ̀ ẹ máa ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run ìní ni wọ́n ta màlúù nàbà sí. ọlọ́run ní gbogbo tẹ́ bá ń ṣe ń ṣe ìdí ọlọ́run bó wu ọ̀tọ̀ ní sẹ́tẹ́ fi ń jẹun kò kú bá yín kẹ́lẹ́ ní ṣètò ọlọ́run ọlọ́run ní ntẹ́ ń ṣe ń ṣe tí mo ní kẹ́ máa ṣe ìdí ọlọ́run bó wu gbẹ̀rẹ̀ lálẹ́ kẹ́ àmà so ọlọ́run bá ṣàlàyé fún wa bí kálíbà àmọ́ bí ọlọ́run ọba ti fún anabi Daud ọlọ́run ọba rọ kí ni o ọlọ́run ọba rọ irin fún bọ́lá ọba ti ní kọ́ mọ́ ṣé òun náà láti kà fún wa nínú aya yìí so ọlọ́run bá wa tún wọ́n ṣàlàyé fún wa nípa Suleiman náà. ولسليمان الريح عاصفة تجري بأمره lẹ́yìn ìgbà tá a sọ àwọn mujizat méje tó jẹ́ pé a lè kà fún anabi Daud ọlọ́ba fẹ́ mú ti Suleimanu náà wá Suleiman lára àwọn nǹkan tó lọ́wọ́ bá àbí nǹkan méje tó lọ́wọ́ bá tó fi ta Daud lọ́rẹ ọlọ́ba tó máa fẹ́ sàlàyé ti Suleiman náà ó ti fún láwọn nǹkan méjì nígbà tí Daud kú lórílẹ̀ ayé ó jà nàbí ọlọ́run lẹ́yìn wá àgbà náà ó tún jẹ́ ọba tí ń darí àwọn èèyàn ọlọ́ba rẹ̀ sọ fún wa pé kí la tún wá fún Suleiman ọlọ́ni wàlí Suleiman náà. Suleiman rìyà àṣìbàtàn tajiri bi amrihi. ọlọ́ni Suleimanu ọlọ́ni àwọn ọlọ́run ọba àfún Suleimanu ní atẹ́gùn àfún Suleiman látẹ́gùn àṣìfàtàn atẹ́gùn ti máa ń fẹ́ gan ìjì atẹ́gùn ọlọ́bàdà fún Suleiman ìbìkan ọlọ́bàdà sọ pé atẹ́gùn yìí o atẹ́gùn tí ì ṣe jì atẹ́gùn tí máa rọra fẹ́ ọlọ́pìn bẹ́ẹ̀ láàyè mi àbọ̀ wá kà nísìn àwọn afáà ní pé ọlọ́wọ́n pè ní atẹ́gùn tó jẹ́ ìjì níbìkan ọlọ́run bá níbẹ̀ ni atẹ́gùn ti tún máa ṣe kí ni o ti máa fẹ́ díẹ̀ díẹ̀ wọ́n ní bóun àti ẹgbọ́n yẹn bẹ̀ pé níta àgbọ̀yé náà ni wípé tó máa jẹ́ pé ọlọ́run bá fẹ́ kó yára pọ̀ atẹ́gùn yẹn á máa jẹ́ bí ètí ó fẹ́ gan tí wọ́n gbọ́dọ̀ àwọn ẹ̀kọ́ kan jẹ́ pé kì í ṣe pé wọ́n kánjú lọ bì kí wọ́n fẹ́ máa ṣe ọlọ́run kọ́jà kó jẹ́ atẹ́gùn tó rọra máa fẹ́ tó rọra máa gbé lọ níwọ̀nba. àwọn àǹfààní ká sọ pé méjèèjì tátẹ́gùn yẹn bá ń fẹ́ yóò máa fẹ́ gan fáwọn tí wọ́n rí yóò máa dàbí kí ni o nǹkan tó rọ̀ nǹkan tó rọ̀ lọ́wọ́ bá fi lo àásìfà fún ọlọ́wọ́ bá fi lo rùkọ́ọ̀hà fún sọ ọlọ́wọ́ bá ní afúnṣùlẹ̀mánu ní atẹ́gùn so atẹ́gùn yìí àwọn àáfàá pẹ̀lú àyà tí ń bẹ nínú suratu sọ́ọ̀dì Quran thirty eight so àyà thirty four wọ́n gbà pé ọlọ́run bá wọn kọ́ fi àdéhùn kan Suleiman nígbà tádéhùn kan Suleiman tán òun lọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ wá compensate Suleiman ọlọ́run ọba gba ọlá kúrò lọ́wọ́ Suleiman láì mọye àwọn ọjọ́ kan tó pọ̀ ẹ̀ tó pọ̀ díẹ̀ ọlọ́run ọba gbọ́lá lọ́wọ́ rẹ̀ ọlọ́run ní kí èṣù àwọn ọba pé èṣù a máa wá láti fi ẹ́ da sí àwọn ànábì ọlọ́run ọba rú olọ́wà nìsín tó fẹ́ da iṣẹ́ Suleiman ó fẹ́ dàrú kò sáà níbi ọlọ́run ọba tó wá tẹ́sù ò ní wá láti ṣe ṣe kíni o láti fẹ́ da iṣẹ́ rẹ̀ rú èṣù àwọn àfáà sọ wípé òun ni ìyàwó Suleimanu tí Suleimanu máa ń kó àwọn nǹkan rẹ̀ fún olóòka tí máa ń lò tọ́lọ̀ wọn bá fún un òòkà yìí akọ sọ́dọ̀ ìyàwó rẹ̀ yóò kó gba aṣọ ẹ̀ sọ́dọ̀ ìyàwó rẹ̀ tó bá fẹ́ lọ wẹ̀ ọ wá lọ wẹ̀ èṣù wá wá bá ìyàwó ẹ̀ ní àwòrán Suleiman ó sì gba aṣọ lọ́wọ́ ẹ̀ ó sì gba òòkà lọ́wọ́ ẹ̀ ó sì ti òòkà ń bọ́wọ́ so ó wá dàbí Suleiman so lójú àwọn tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ẹ̀mẹ̀wá Suleiman ó wá ọlá. Suleiman wa yọ sáwọn èèyàn wọn láwọn wọn ní Suleiman kọ́ ní Suleiman náà ní lórí lórí àgẹ́ ọlá yìí so Suleiman orí tó bẹ́ẹ̀ sọ mọ́ so odidi ọba ọjà níbi ọlọ́run ọba bẹ̀rẹ̀ sí rìn káàkiri sòkúrò wá di pé ọlọ́run bá wá padà wá gbá ọlá yẹn padà fún ẹ̀mẹ́yìn tán Israeliyat náà ló so ìtàn yìí ṣùgbọ́n dáhà mọ́ ni pé ọlọ́run gba ọlá kù lọ́wọ́ Suleiman ọlọ́run sì tún da èṣù lọ́lọ́run bá sì lọ ní sábàbí rẹ̀ ọlọ́run sì tún wá dá ọlá náà padà fún Suleiman so látara bẹ́ẹ̀ ọlọ́run á fún ní atẹ́gùn náà ọlọ́run sọ fún wa ní suratu sọ́ọ̀d kura thirty eight aya thirty four náà. ولقد فتنا Suleiman. ọlọ́run ní àwọn ọlọ́run á fi àdánwò kan Suleiman sísànàbí ọlọ́run. وألقينا على كرسيه جسدا ثم أناب alákùnrin sí yìí jẹ́sàdán ọlọ́run àjù ẹnìkan abara kan ọlọ́run ni àjù sí orí àga Suleiman ọlọ́run sí orí àga Suleiman ó ọlá Suleiman náà. lẹ́yìn wá gbà náà súnmọ́ ànáàbà lẹ́yìn wá gbà náà òun náà wá ní Suleiman wá jẹ́ ẹni tó ṣe yí pé ó tún wá padà síbi ọlá rẹ̀ padà náà. ọ̀la rọ̀bì fúnni. tó ń sọ̀rọ̀ àwọn afáàsọ lórí àyà ìṣùgbọ́n kọ́lọ́kọ́ wa nísìnyí ọlọ́ni kọ́lá rọ̀bì fúnni ó ní Suleiman wàá sọ pé ìwọ ọlọ́run forí jì mí so àwọn ànábì ọlọ́run bá máa ń gbà pé tí wọ́n bá bá ṣe nǹkan kan fáwọn ẹ̀ṣẹ̀ làwọn ẹ̀ṣẹ̀ ńlá làwọn ṣẹ̀ náà. وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي ọlọ́run ọlá tó fẹ́ fún mi padà yìí ọlá kan ni ó fún mi o láyà ń bàgì ilé ahàdì mi ń bá àdì mọ́jẹ́ nìkan tó lè jẹ́ ọlá ń gbà mọ́ mi lọ́wọ́ mọ́ so jẹ́ nìkan tó wá dé tó tó wá gbó láàmú ọlọ́run ìfẹ́ bẹ́ẹ̀ torí pé wọ́n ọlọ́run ọba ìwọ̀n ọba tí máa tọrẹ fún yàn so ọlá tó náà gbé fún Suleiman ní Suleiman fi tọrọ àdúrà bẹ́ẹ̀ ọlọ́run wa ní nígbà tá a wá sí lẹ́yìn ọlọ́run ní fàṣábàbí pa dẹ́hùn ó sì tún wá gbé pé ó tún wá gbàdéhùn yẹn sára ó tún wá túbà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run kí wá sí fún un. ọlọ́run ní àwọn ọlọ́run àwọn ọlọ́run wa jẹ nípa fún Suleiman àríhà atẹ́gùn tẹ́jírí ibi amrihi atẹ́gùn yẹn àṣẹ tinú tí Suleiman bá pa fátẹ́gùn yẹn òun ni máa ṣe so máa ṣe báyìí ṣe báyìí ọlọ́run ni tẹ̀jìrí atẹ́gùn yẹn ń sàn bí amrihi pẹ̀lú àṣẹ tí Suleiman bá pa fún ọlọ́run ni rùhọ́ọ́. ọlọ́ni àtẹ́gùn yẹn o ó máa ń fẹ́ lẹ́lẹ́lẹ́ ni kì í fẹ́ líle àìsùn àsọ́ọ́bà ibi tí ibi tí Suleiman bá ti gbèrò pé mo fẹ́ kó o débi báyìí mo fẹ́ kó o gbé mi débi báyìí so àtẹ́gùn yẹn máa gbèrò rẹ̀ so bọ́lá bá ti ṣe fún Suleiman yẹn so àtẹ́gùn yẹn ọlọ́run bá ṣàlàyé yẹn fún wa níbẹ̀ yẹn so ọlọ́run yẹn fi ṣàlàyé náà àtẹ́gùn yìí náà ọlọ́wọ́n bá ṣàlàyé inú sọ́tù sábàáyì tá a kà lẹ́ẹ̀kan yẹn náà sọ́tù sábàáyì tá a kà lẹ́ẹ̀kan yẹn lẹ́yìn ìgbà tó lọ́wọ́n bá parí ọ̀rọ̀ dáúdù tán ọlọ́run ọba tún lọ ṣàlàyé atẹ́gùn Suleiman ọlọ́run ọba tún ṣàlàyé ẹ̀ nínú súra tún ti nínú súra kìíní ọ nínú súra tún sábà ọlọ́run ṣàlàyé náà fún mi ọlọ́run ní wàlí Suleiman rí à ọlọ́run ní àṣẹ Suleiman atẹ́gùn ọlọ́run ní a fún Suleiman ní atẹ́gùn ọlọ́run ní kí latẹ́gùn yóò máa jẹ́ gbùdùn. sí Suleiman bá fẹ́ jáde láàárọ̀ tí atẹ́gùn yóò bá gbé rìn ìrìn tí yẹn lè rìn lóṣù kan òun ni ó gbé Suleiman rìn láàárọ̀ náà. wàá rọra kò rà tó bá dé ìrọ̀lẹ́ tó sẹ́gbà bá fẹ́ jáde ìrìn téèyàn lè rìn lódìdí oṣù kan òun náà látẹ́gùn yìí máa ń gbé fún Suleiman so ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún Suleiman ọlọ́run fún ní kíni o àtẹ́gùn so yàtọ̀ bọ́lá bá ṣe ní ànábì ọlọ́run yàtọ̀ bọ́lá bá ṣe ní ọba ọlọ́run gbé àtẹ́gùn lé lọ́wọ́ so nínú àyà tí a ń kà yìí ọlọ́run bá tún sọ oore kan tó ọlọ́run bá ṣe fún àbọ̀ àṣàlàyé eléyìí náà ọlọ́run ni wá àṣàdùnà aláhùn àìnàlẹ̀ kìtọ̀. ọlọ́run ọba lára oore tọ́lọ́run ọba ṣe fún Sulaiman òun náà ni wípé ọlọ́run ọba jẹ́ kí àwọn nǹkan tó dàbí àlùmọ́ọ́nì ọlọ́run ọba ní kọ́ máa yọ tó lè máa fi ṣe nǹkan tó bá fẹ́ kọ́ ilé ní ìsìn báyìí àwọn bí ẹ̀yọ silver ẹ̀yọ góòdì tó wá àwọn kan tó wá ń yọ ọ́nú ẹ̀yẹn a máa lò ó tí ó fi kí ni o tí ó máa fi kọ́lé ọlọ́run bá fún ni ọlọ́run bá fún Suleiman so lára nǹkan náà bá fún Suleiman nìyẹn tó ti di ẹlẹ́ẹ̀kẹrin so a tún lọ sínú suratul àmì suratul àwọn agẹgẹ suratul àmìyá ọlọ́run bá ń ṣàlàyé tuntun fún Suleiman bẹ́ẹ̀ sọ́wọ́. ولسليمان الريح عاصفة تجري بأمره ọlọ́run ọba ní ó wà fún Sùlẹ̀mánù atẹ́gùn àásìfàtán atẹ́gùn tí ń fẹ́ gan-an àwọn wálẹ̀ kan náà rùkọ́ ọ̀ tó tún máa ń fẹ́ lélẹ́lẹ́ tẹ́jìrì ibi àmì yìí atẹ́gùn yóò máa sàn yóò máa lọ yóò máa bọ̀ Sùlẹ̀mánù bá fẹ́ lọ bìkan Sùlẹ̀mánù náà bọ̀ sórí ìtẹ́ yóò tẹ̀tẹ̀lẹ̀ gbogbo èèyàn tó bá fẹ́ bá Sùlẹ̀mánù lọ wọ́n gorí ìtẹ́ yẹn gbogbo nǹkan tó bá fẹ́ lọ níbi tó fẹ́ lọ wọ́n kù síbẹ̀ ìtẹ́ yìí lọ atẹ́gùn kan gbé ni yóò sì gbé lọ síbi tí sinimá bá fẹ́ kó gbé lọ ọ̀rọ̀ ni pé láṣẹ sinimá kan sọ pé ibi tá à ń lọ rèé yóò sì gbé níbẹ̀ àìsàn àṣọ ọlọ́run ní tẹ̀jú ọlọ́run wa tẹ̀jú bí ilà àrùndì. ìlà àrùndì láti bá òkìlà fi ọlọ́run ní atẹ́gùn yìí a máa gbé Sùlẹ̀mánù dé ilẹ̀ ẹlẹ̀ alẹ́ tí ìbá àrọ́kìnà fi tí àwọn ọlọ́run ọba ti fi àlùbáríkà sórí ilẹ̀ ilé yẹn ilẹ̀ ilé nìkan ni ọ Baitul Maqdas Jerusalem Jerusalem òun náà lọ́nà ọba ń sọ ọ́ torí pé Jerusalem ni Suleiman ti ṣèjọba òun ló tún Baitul Maqdas ṣe ibi ibi tó ti jẹ́ olúùlú ìjọba rẹ̀ ní Jerusalem tó bá ti wá jí láàárọ̀ yóò wá lọ ìtẹ̀lé rìn fún bí odidi oṣù kan onílọ́nà láàárọ̀ yóò sì tún padà wálé láàárọ̀ yóò tún padà sí Jerusalem yóò tún lọ nírọ̀lẹ́ ìdílé rẹ̀ ní kíni oṣù kan yóò tún padà sí Jerusalem jọ̀nà so ọlọ́run bá wa ní yóò mọ yóò mọ dá padà ìlànà hàmì létí. kì í pé yóò wá gbé lọ yóò wá ní à ibi tí mo ti gbé ọdẹ yìí ó fèsì rìn padà lé ni o <laughs> rárá ọlọ́run kò sí bẹ́ẹ̀ ó lè ló dá padà lé ìlànà ọ̀dẹ̀lẹ̀ ti ìbárakùnà àfihàn ọlọ́ni à ń gbé lọ sí ààyè tí a ti fa àlùbáríkà sí láti sàn láyé ilé fún wa láàánú tẹ́sẹ̀yìn pé ọlọ́run fi àlùbáríkà sí Jerusalem torí pé ààyè tọ́lọ̀ ti gbé àwọn ànábì ọlọ́run bá dìde ni kódà ibẹ̀ gan-an lè ń gbà bó lọ sí sánmà nígbà ìṣàlàyé fún wa sẹ́yìn náà. وكنا بكل شيء عالمين ọlọ́ni wa kún ní àbíkún lè ṣe in alimin ọlọ́ni gbogbo nǹkan làwọn ọlọ́run bá má pàtà yẹn yẹn àmì sọ fún yín pé gbogbo nǹkan ó làwọn ọlọ́run ọba ó lámà kò sí nǹkan dáwọn ọlọ́run ọba ọ̀mọ́ bí kíní ti di rọrùn àwọn ọlọ́run ọba mà bí ó ti di rọrùn fún Suleiman kátẹ́gùn ọmọ gbìn àwọn ọlọ́run ọba mà tó fi síbẹ̀ gbogbo nǹkan làwọn ọlọ́run ọba mà náà ọlọ́run wa ní kíni o. ومن الشياطين من يغوصون له ọlọ́run ni wàá nílẹ̀ ṣayatín ọlọ́run ni ó ń bẹ nínú àwọn ṣayatín ọlọ́run abẹ́ sọ kọ́mí tọ́lá bá fún Suleiman ọlọ́run fún ní àwọn tí wọ́n jẹ́ àwọn àlìjẹ̀nù àwọn ọmọ tẹ́sùn bí sọ àwọn wá pé èṣù gángan ní àwọn ọmọ títì ẹ̀ ṣàyàtìn náà là ń pè wọ́n ṣe ìtọ́rùn ọ̀gá gbogbo wọn bàbá wọn gbogbo ọmọdé sùn bá ti bí pátá yẹnyẹn kò sí tó fẹ́ yàlà yẹn ju kó yà yàkuyà lọ ṣàyàtìn ní ọ̀jẹ̀ àwọn àlejò náà wà ní àwọn náà tún máa jẹ́ ẹni tó ṣe wípé àwọn náà máa bí ọmọ tiwọn náà lọ́tọ̀ ọmọ tó bá tún ti wá yà yàkuyà ní ọmọ àlejò náà ṣàyàtìn náà ni tí wọ́n ti pè nǹkan ní ṣàyàtìn tí wọ́n pè wọ́n ní jínú wọ́n sì ń kọ́ dáadáa fún wọn ní wọ́n ti pè ṣàyàtìn àwọn àjànú tí wọ́n ya wèrè ló tún wà sí ọlọ́run ní arọ àwọn àjànú tí wọ́n ya wèrè ọlọ́run ní arọ fún Suleiman ọlọ́run ràn wọ́n fún Suleiman ọlọ́run ní ó wá wà nínú àwọn àjànú tó ya wèrè yẹn bọ́dọ̀ Suleiman máa ń wọn bí ó bá ti wúni àtúnkà àwọn àyà fún wa ní pé Suleiman ń wọn bá ti wúni ọlọ́run ní wa nínú ọlọ́run ní bẹ nínú àwọn ṣayatin máa yàgò sóhùn aláwù àwọn tó ṣe yí pé wọ́n wọ inú omi lọ ní God sọ ni pé àwọn kan náà so wọ́n wọ inú omi lọ wọ́n lọ àti sinimá bá fẹ́ kọ́ nǹkan àwọn yóò lọ kó nǹkan jáde wá láti inú omi àwọn àlùmọ́ọ́nì inú omi wọ́n lọ kó jáde wá sinimá náà máa kọ́ àwọn oríṣiríṣi ńláńlá tá a máa kà fún wa náà a máa sọ oríṣiríṣi nǹkan so yàgò sóhùn aláwù nítorí Suleiman wọ́n wọnú mi lọ lọ kó àlùmọ́ọ́nì jáde àwọn diamond náà. ọlọ́run ní kì ṣiṣẹ́ eléyìí nìkan ni wọ́n tún ń ṣe ọlọ́run ni wọ́n tún ń ṣiṣẹ́ míì tó tún yàtọ̀ sí yẹn á kà ń fún wa ọlọ́run ni wọ́n tún ń ṣiṣẹ́ míì wàyà àmàlúnà àmàlà dúnà dáàlì ọlọ́run ni wọ́n ń ṣiṣẹ́ míì tó tún yàtọ̀ sí yẹn náà. wàkùnrin ọlọ́ni wà kúnnà lahum àfẹ́dín ọlọ́ni àwa là ń dáàbò bá àwọn àlìjànnú yẹn wọn ò lè fi sùnlẹ̀ mọ́sìn kankan èèyàn bú làwọn àlìjànnú ń tòótọ́ àwọn tí wọn wọn ò ní ju pé kí wọ́n fún àìdá kan yẹn lọ ṣùgbọ́n àwọn ọlọ́run bá rọ fún Suleiman pé wọn ò lè fi àìdá kan òun láíláí ọlọ́ni àti dáàbò fún Suleiman wọ́n yẹn bá lọ́wọ́ tíra rẹ̀ kò lè rí sí sọ̀rọ̀ bí jẹ́ pé wọ́n máa kà fún wa náà nínú swatu sword tá a yẹn so ọlọ́wọ́n bá ó ṣàlàyé ń bẹ̀ náà nípa àwọn tí wọ́n jẹ́ àwọn àlìjànú ọlọ́wọ́n bá rọ àwọn àlìjànú àyà thirty seven bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá rọ àwọn àlìjànú fún Suleiman so bọ́lá bá ti ṣàlàyé wọ́n ń bì ọ̀nà kà fún wọ̀nyí ọlọ́ni kí ni. wàṣàyà tí lẹ́kùn làbá nà ọlọ́run ní àwọn ọlọ́run sàkánná ṣèyàtì ọlọ́run ní àwọn alárò àwọn ehun àwọn ẹ̀yẹ burúkú náà àwọn àjẹnú ọlọ́run ní àwọn àrùn fún Suleiman ọlọ́run ní kó làbà náà ọlọ́run ní àwọn kan wà nù wọn àwọn ń tiwọn àwọn máa kọ́ ilé fún Suleiman ni so wọ́n máa kọ́ ilé fún Suleiman iṣẹ́ tiwọn náà. wọ́n lọ kọ́ ilé iṣẹ́ ilé wọ́n ilé wọ́n kọ́ fún Suleiman iṣẹ́ tiwọn nìyẹn. àwọn kan ti wọ́n lọ ní wàgọ̀gbàs ọlọ́ni àwọn kan wà lọ́nú omi wọ́n lọ wa kùsà wá tí Suleiman fẹ́ lò ìfúnni tó fẹ́ kọ́ àwọn ni wọ́n lọ wà wá. sọ ọlọ́ni kìnìún àwọn kan wọ́n ní kìnìún. wàá wọlé ọ̀rọ̀ ìwà akọ̀rìnà àwọn kan gbẹ́gbẹ́ àwọn àlìjẹ̀nù mọ̀kọ̀rọ̀nìnà fil asfad àwọn yẹn orí wọn ti àwọn yẹn ti lé wọn fẹ́ yarí mùsùlùmí lọ́wọ́ ọlọ́run ni mọ̀kọ̀rọ̀ wọn wàá dé wọn fil asfad wọn dé wọn mọ́lẹ̀ ni ìran bí tó gbé wọn a ah, àwọn fẹ́ yarí mùsùlùmí lọ́wọ́ ṣé wọn dé mọ́lẹ̀ ni yóò dé mọ́lẹ̀ wọn lè ṣe kankan tiẹ̀ ńgbà ìbá tó rọ̀ yóò tún wá bọ́ sí pé bóyá lọ́mọ pọ́lí àbíkọ́ <laughs> àbíkọ́ lọ́mọ kọ́ lọ́mọ wà kùsà wá. <laughs> ọlọ́ni kí ni àádá àtọ́. àádá àtọ́ kúnà pàmùnú ni àwọn amúsìkì bí gọ̀ọ̀rẹ̀ fi sáábì. ọlọ́run ní àádá àtọ́ húnà ọlọ́run ẹ̀bùn wa nìyí sọ tí àwa ọlọ́run ọba tá a fún Suleiman ọlọ́run ni fáwọn èèyàn ọlọ́run fún suleiman ní option suleiman ìwọ ló fẹ́ mú sọ́ọ̀mù tọrin ní àbókù àbókù gbogbo ẹ̀ pamọ́ <laughs> tó sọ pé ọlọ́run fáwọn èèyàn máa tọrin fáwọn èèyàn bẹ́ẹ̀ ni tó bá wù ọ́ àwọn arms tó bá yẹ wọ ọmọbìnrin yẹn gan àwọn ọ̀rọ̀ yẹn ò lè kó fáwọn èèyàn lánàá nìkan wà lò tí àwọn èèyàn lọ tí àwọn àjẹnú lọ gbà wá láti nù mí ò ní kó fún ọ lọ́wọ́ ọ̀sìn ẹ̀wọ̀n dání ọlọ́bìgẹ́ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ eléyìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún Suleiman àwọn àlọ́ sí sọ́tún sábàyì sọ́tún sábàyì yẹn ọlọ́run tó wá ṣàlàyé yẹn náà bẹ́ẹ̀ so nínú sọ́tún sábàyì so ọlọ́run bá wá tún ṣàlàyé nígbà ọlọ́run bá ṣàlàyé pé wàá sàdúnyàlà ọ̀hún ayélujára kẹtàrà ọlọ́run bá ní kí àwọn nǹkan ọmọ ní nǹkan bí àwọn nǹkan tá à máa ń yọ lára irin tá à ń yọ lára gold lára silver kó máa jáde fún Sulaiman ọlọ́run. ọlọ́run ní àwọn nǹkan ẹ̀yọ́ látara àwọn nǹkan àlùmọ́ọ́nì kó máa jáde fún Sulaiman náà. ومن ọlọ́run ní wà mílíọ̀nù jínní ọlọ́run àwọn àlìjẹ̀nu ìyẹn nípa àwọn ṣàyàtínù nù wọn ọlọ́run ni a kó wọn jáde mọ́ ya wọn lù bẹ́ẹ̀ yàdẹ̀ wọ́n máa ṣiṣẹ́ báyìí Sulemanu ó dùn báyìí yóò máa mú wọn wọ́n sì máa ṣiṣẹ́ ní wọ́n Sulemanu wọ́n máa ṣiṣẹ́ ni bí ìdí rọ bí i pẹ̀lú ọ̀dọ́ wọn bá rẹ̀ wọ́n máa ṣiṣẹ́ náà. ọlọ́run wà máa ń yẹ zig ẹnu àwọn àlìjẹ̀nu yẹn ẹni tó bá lọ gún rí tó ní òun ò ṣe tí Suleman amúrínà olóhùn ò ṣe tí Suleman ní kóhùn ó ṣe ọwọ́ lọ gúrí ọlọ́ni kí ni. ọlọ́run ẹni yẹn lùdíkì min àdábì sẹ́yìn ọlọ́run ní tó wù min sẹ́yìn ìyá ìyá ìyá ìyá ná Suleman ló ń fìyà jẹ tí dẹ̀ mọ́lẹ̀ tí wọ́n ti wá níwájú ọlọ́run ọlọ́run ló ní kí wọ́n tún wá jẹ ìyá níwájú ọlọ́run wa. Sulemani ó dìímọ́lẹ̀ ìyá olùsílẹ̀kọ̀ sí àwọn ọ̀nà tó wá fi lè kú sórí ìdìímọ́lẹ̀ yẹn tó takò Sulemani tí ó tẹ̀lé tí ó Sulemani kò ṣe yóò fi jí àwọn àjọ ọlọ́run kìlọ̀ yẹ pé àdìjọ́nù náà àwọn náà ọlọ́run gbé ìkànnì wọn lórí tí wọ́n fi lè ṣe ọlọ́run tún jí àwọn àjọ ọlọ́run so bọ́lọ̀ ti ọlọ́run ti bọ́lọ̀ ti sí nìyẹn náà. يعملون له ما يشاء من محاريب ọlọ́ni àwọn àlùjànnú yìí ni wọ́n ń ṣe fún Suleiman èyí tó bá ti wu Suleiman ọlọ́ni wọ́n ó ṣe fún Suleiman mímọ ààrí wọn máa bá kọ́ ilé ńláńláńláńláńlá sọ wọn ni Suleiman ni wọn kọ́ ilé ìjọsìn ńláńlá wọn kọ́ náà. ọlọ́run ni a máa ní kí wọ́n mọ nǹkan kí wọ́n mọ wọ́n ní kọjọ́ nǹkan kan wọ́n ní pé ọ̀ya ẹ̀ mọ́ lẹ́lẹ̀ Suleiman a máa sọ bẹ́ẹ̀ fún wọn tọ́gbọ́n lẹ́tọ̀ọ́ nínú sẹ̀ríà àti tiwọn ṣùgbọ́n nínú sẹ̀ríà àti wọn àgbọ̀dọ̀ mọ èrè náà lẹ́yìn wá àgbà náà ọlọ́run ọba tún sọ pé àwọn nǹkan tó tún máa ń ṣe náà ni pé wọ́n máa ṣe àwọn nǹkan tó jẹ́ pé àwọn abọ́tẹ̀yìn lè máa fi jẹun kàlìjà wá bí tí ó dàbí tí ó tóbi gan tí ó dàbí àbàtà omi bẹ́ẹ̀ ni abọ́tẹ̀yìn abọ́ wa tóbi gan yẹn ni pé àwọn báàfù ńláńlá wọ́n ṣe fún un. wọ́n kò dòrí rẹ̀ ọwọ́ tó wọn bá ṣe àwọn pot tó pé èyí máa ń gbé wọn kalẹ̀ ni wọ́n tóbi gan àwọn àmù ńláńlá tó pé wọn lè kó wọn lè ní ìdíwọ́ kó omi tó máa gbé wọn sí wọn bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ̀yà ara Dáwùd ọlọ́run ní ẹ máa dúpẹ́ pé mi ọlọ́run mo ṣe fún bàbá mo ṣe fún ọmọ ọlọ́run tó ní pé àwọn tí wọ́n dúpẹ́ nínú àwọn irúsìn mi èèyàn díẹ̀ ni wọ́n tá a sọ̀rọ̀ fún wọn tí wọ́n dúpẹ́ ọlọ́run ní èèyàn díẹ̀ ni wọ́n sọ ọlọ́run bá ṣàlàyé fún wa nípa Sulaiman bọ́lá wọn bá ti ṣe ọlá fún un tí ń kọ́ńtú àwọn àlìjànú lórí pé àyà tó gbẹ̀yìn náà la máa kàtà fi máa dúró ní tẹ̀sí náà lọ́dún yìí ọlọ́run bá jẹ́ pé àyà tó wà nínú túlọ́dún sábà ìta kàyí ìgbà tí Sulaiman kú Sulaiman wọ àwọn àlìjànú báyìí tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹgbẹ́ báyìí Suleimanu ó fi ọ̀pá tilẹ̀ ó sì máa wà àlùjọ̀nù bó ti fọ̀pá tilẹ̀ náà orí ẹ̀ náà ló kú sí ó sì ti kú títí títí títí Suleimanu sì wà ń bẹ ara wa ara wa níbi ọlọ́run yìí sì jẹrà ìgbà tí ọ̀pá yẹn ti kán tó jẹ́ tẹ́yẹ́yẹ́ tó tó dipọ́ kán ní Suleimanu tó wọ́n sílẹ̀ wọ́n sùn lẹ̀ àwọn ìjọba wà wọ́n pé ah ọba Suleimanu tó ń dára nínú ìsìn báyìí o iṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ láàárọ̀ wọ́n ṣiṣẹ́ ẹgbẹ́ máa ń sùn dédé lóru wọn wàá lè sùn lóru wọn wọ́n tún ṣiṣẹ́ lóru sísun ẹgbẹ́ wọn wọn pé ah wọ́n wá ń ṣiṣẹ́ wọ́n wá ń ṣiṣẹ́ lọ nígbò wọ́n láàárọ̀ lọ́sàn-án lóru lọ́ ṣiṣẹ́ lọ kí ṣe wọ́n dọ́wọ́ lẹ̀ lórí àpàtọ́mọ́dá ni láì mọ iye àsìkò láì mọ iye ọjọ́ pé tẹ́pẹ́ àwọn àjẹ̀nu máa ń mọ kọ̀rọ̀ ni wọ́n kúrò sí ni wọ́n ti kú ọlọ́run ọkọ̀rọ̀ àyà lọ́rọ̀ aṣọ ọlọ́run kí ni ọ̀run ọlọ́run nígbà táwọn ọlọ́run tá a pa Sùlẹ̀mánù tá a ní kí kú ó dé kó a pa Sùlẹ̀mánù náà. ọlọ́run kò sí nǹkan tó jẹ́ kí wọ́n mọ̀ pé Sùlẹ̀mánù ti kú tọ́jú dáàbà kan lórí ilẹ̀ ẹlẹ́ ló ti ń ṣe kán lọ́jọ́ wọn mọ̀ náà òun ní jẹ ọ̀pá Suleiman ló jẹ tó fi tó tó pin tó parí fi jù sí tẹ́yẹ́yẹ́ náà ẹ̀wọ̀n ọ̀pá ẹ̀wọ̀n igi tí Suleiman ló fi ṣe ọ̀pá ẹ̀wọ̀n ló ti lágbára tó kíkọ́ tó wà lẹ́rí jẹ tán sí ọjọ́ kan ní kó fi jẹ tán <coughs> ọlọ́run ní kí ni. kàlámà ọ̀rọ̀ tábàyí yára ti jẹ́ ah ìgbà tí sinimá wọ́n lulẹ̀ tàbá ìyá ló ti lè jìn àwọn àjọyọ̀ wa ń sọ̀rọ̀ jáde pé ah. pé ah tọ́jú ká bá wọ̀ ìpa kọ̀rọ̀ ni irú wàhálà wọn lè ah ìgbàgbọ́ ti kú tipẹ́tipẹ́ àwọn òbí wọ̀ wá ni kọ́lá bá wọ̀ ìpa kọ̀rọ̀ pé kọ́lá bá wọ̀ ìpa kọ̀rọ̀ ni kí ni o mọ̀. àwọn ọba tí wàá jẹ́ pé orí ìyá yẹn péré ìyá yẹn péré tó ti kú táwa rò pé wọ́n wà táwa wá síwájú ẹ̀yà yẹpẹrẹ gidi ló jẹ wá yẹpẹrẹ tó tọ́ ẹ̀yọ sí ẹ̀ tó ti kú tẹ́lẹ̀ bá ti kú kò lágbára kan mọ́ ìbálẹ̀ yóò ti kú ní ẹ̀lẹ́ wá halẹ̀ bí ẹ bá ti kú ẹjọ́ lè pé òun fẹ́ pàdé ó lè gbá lẹ́nu òun tó fẹ́ ṣe mọ́ kò sí júrì kankan tó wà fún ẹ̀ẹ́dẹ̀lẹ̀ má yìí tì mọ́ ọgbọ́n ọgbọ́n kan tí ń ṣẹlẹ̀ mọ́ tọ́lá bá sì jẹ́ ọmọ rí tí ń ṣẹlẹ̀ kò sí tó fẹ́ wá ṣe mọ́ ó ti parí èyí ń so bọ́lá ọba ti ṣe fún Suleiman tọ́lá ọba ṣe fún Dawud ọlọ́run ọba ṣe ọlá fún wọn ó ṣe dáadáa fún wọn lórílẹ̀ ayé àwọn méjèèjì ó ṣe dáadáa fún bàbá ó ṣe dáadáa fún ọmọ àròrí ọlọ́run ni tọ́lá ọba máa ṣe fún àwọn èèyàn so àbẹ̀lẹ̀ ọ̀nkọ́lọ́n kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan tiwa náà tẹ̀sí wa ti tọdún ni ọ̀nà ni àtiyọrí yẹn kí ọlọ́run kí ó gbà ní ìbádà fún wa so subhanaka allahumma wa hamdik wa atubu ilayk